الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله تزداد إنهم كتيرون وبالدعوة تصلون يا لوريا تنسي بلو ما مجرد ona náà ní kéèyàn máa náwó nínáwó ó túmọ̀ sí wípé ọmọ pé ẹ̀bùn ọrẹ náà ní owó jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló ní owó ọlọ́run ló máa ń fẹ́ tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ní tó bá fẹ́ nínú owó òfin ọlọ́run dá lórí wípé èèyàn gbọ́dọ̀ máa ná nínú nǹkan tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ni wọ́n ń وني إخراج المال الطيب في الطاعات والمباحات أنا كان مجادي إنه تدى هو تم هو تيسو دتي هو تم تيسي حرام نبي كان جادي نينوري lójú ọ̀nà pàǹfin tẹ̀lé tọ́lọ̀ lójú ọ̀nà pàǹfin ṣe nǹkan tọ́tọ́ tí èsì haramu bó tilẹ̀ jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ìsẹ̀mí wa ni ó ní í ṣe pẹ̀lú ìgbádùn wa ni. Eri, gbogbo apáta tó lọ́wọ́ bá dá sínú ayé yìí bóyá lówó gbogbo aná la máa náwó nítorí pé níta bùkátà láyé kìí gbogbo ẹ̀ náà la lè rí láì jẹ́ pé ayọ̀ nǹkan kan lápò láti gbà kò sẹ́nìkan tó ṣe tán láti fi nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sílẹ̀ láì jẹ́ pé wọ́n sanwó rẹ̀ gba nǹkan kan ẹ̀rí à ń mu à ń wọ sọ́sọ́rùn àti fi jáde gbogbo ẹ̀ ń bùkátà ká lè náwó afẹ́ kúrò láti fi lọ síbi kan bóyá wà lá ní nǹkan àgùn àfi tẹ́lẹ̀ ẹlẹ́rìí la fẹ́ yálò ó ń bùkátà ká lówó gbígbèsè ayé ti ṣe rí nìyẹn èèyàn lè sẹ́mi láì jẹ́ kó ní nǹkan kan téèyàn nábi owó kí ìsẹ̀mí yẹn kọ́ rọrùn kọ́ rọgbọ fún un torí ẹ̀ ni ló ṣe ká náwó. ó ń bẹ nínú nǹkan tó yẹ kéèyàn kó fi kọ́ra gbogbo ẹni tọ́lọ́ wọn bá fún léyìí tó pọ̀ àti ẹni tọ́lọ́ wọn bá fún léyìí tó kéré ó ká fi kọ́ra ká máa ná nínú nǹkan tọ́lọ́ wọn bá fún wa lánàá lánàá lọ́wọ́ wa ọwọ́ ẹlòmíì lọ́wọ́ kọ́lọ́ ẹlẹ́dàá kó tó fi sọwọ́ sí wa ní ìgbà tó wọ́n yẹn dọ́wọ́ sí wa tán àwòrán ó ti débi tí ò ti ní máa rìn káyé ẹ̀yin ò mú mọ́lẹ̀ ẹ̀ní jẹ́ kó tẹ lómi lọ́wọ́ ẹni bá ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé yóò ṣòro fún láti jẹ kò ní rọrùn fún láti mu kò ní wọ sọtọ́ da sọ́rùn ibùgbé rẹ̀ kò ní jọ tàwọn ọmọlúwàbí yóò sì jẹ́ ní tó ṣe é pé ó lè lágbára láti ní nǹkan ọ̀gùn eléyìí tó lè máa gùn láti ibì kan lọ síbì kan níbi àti máa gbọ́ àwọn bùkátà rẹ̀ kò ní rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ nítorí pé ahun kò ní jẹ́ kó lè mú nínú owó tó ní kó ná sí orí ara rẹ̀ kò ní jẹ́ kó lè mú nínú owó tó ní kó ná sórí ọmọ àtìyàwó rẹ̀ kò ní jẹ́ kó lè mú nínú owó tó ní kó ná sórí ara àta ambọ̀sibọ̀sì yọ wọ arántí ẹ̀sìn ọlọ́run akramakumullah ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá alóhùn ló lówó al gbogbo owó tó bá ní àti ètò àti ètò tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ọlọ́wọ́ bá ń bùkátà ike nígbà tó ń fún ẹ lówó yẹn kọ́ máa ná nínú rẹ̀ nítorí pé tó o bá kọ̀ láti ná ńṣe ló fi lẹ́sẹ̀ ní tí ó ná lẹ́yìn rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn orí eléyìí tọ́pọ̀ tí o ṣe kà tọ́lọ́wọ́ bá ní kọ́ máa bẹ láàrọ̀ owó níná náà làwọn nǹkan ti ń bọ̀ báyà tí a bá gbọ́ ẹni tí ń ná nínú nǹkan tọ́lọ́wọ́ bá fún yóò tún lè múra sí i ẹni tí sì ń sáhùn yóò lè pa ìwà ahùn tì alákọ̀ọ́kọ́ nínú àwọn ọlá àti orí tí ń bẹ nínú kéèyàn lè ná nínú tọ́lọ̀ ń fún un náà ní ziyadatul baraka nínú nínú ọwọ́ a máa jẹ́ kí ìbùkún kó lékún láwọn èèyàn ìbùkún yọ pọ̀ nínú dúkìá yín ẹni tí bá náwó owó rẹ̀ kò ní parẹ́ ẹni tí bá náwó owó rẹ̀ kò ní dínkù ọlọ́ọ̀lẹ́dàá wọn sọ fún wa nínú àyà kọkàndínlógójì nínú suratu Saba ó ní wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifuhu wa huwa khayrur raziqin kò sí nǹkan kan tẹ́ ẹ̀nà kò sí nǹkan kan tẹ́ ẹ̀nà ní níná àyàfi kó jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fomi ọ̀pọ̀ fún yín àwọn olùmọ̀sọ ike owó nàtọ́ lọ́wọ́ máa ń sọ bí kò bá jẹ́ ìtọ́jú ọ̀ràn yẹn kò bá jẹ́ ìtí òtọ́ ọ̀ràn yẹn kò bá jẹ́ ike èèyàn ná sórí ara rẹ̀ abọ́nà sori ọmọ abọ́nà sori aya abọ́nà sori alábàágbé abọ́nà sori aláìní abọ́nà sori ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fahuwa yukhlifu ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá wa yóò fi mí rọ́pò rẹ̀ torí ẹ má rò bí ti kéré ma nínú àwọn èrò ṣetán ilé ìta ṣetán ti náà ti ń lágbádá ọpọlọ yín wípé níná nínú owó a rárá o àdéhùn wa fún gbogbo ẹni tí bá ná nínú ntọ́lọ̀ wọn bá fún un náà ni pé yọ máa fi mí rọ́pò fún un pé ọlọ́wọ́n bá yabsutu rizqa liman yasha'u wa yaqdir òun ló máa ń gba ló máa ń fún arísìkì ló máa ń gba arísìkì láàyè lọ́dọ̀ èèyàn òun náà lọ́ba tó máa ń fún arísìkì mẹ́rin tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wa huwa khayru raziqin bá òun náà tọ́ǹba ńná nínú tọ́lọ̀ fún ọ kò pé kárísìkì ó dínkù ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó tún sọ fún wa nínú sura mi nínú alukur'an ìyẹn suratul baqara aya kọkànlélẹ́yìn ọgọ́ta lẹ́yìn ti gba ọlọ́ni mẹ́tàlú lẹ́dínà yunfiquna amwalahum fi sabilillah كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ọlọ́ni àpèjúwe àwọn ẹni wọn ná nínú owó wọn tọ́lọ̀ wọn bá fún wọn tójú ọ̀nà ọlọ́run àpèjúwe wọn àpèjúwe ẹyọ ọhúnrún ọkà bàbá ẹyọ tó ṣe pé àti bọ́ọ̀lì àgbín ní ìgbà tí ó jáde ọyọ àwọn àṣírí ọkà méje ọyọ jáde lára àṣírí ọkà kọ̀ọ̀kan ọgọ́rùn-ún ọgọ́rùn di ọgọ́rùn

eléyìí tí máa bẹ́ni tó bá lè ná nínú nǹkan tọ́lọ́ wọn bá fún un òun náà ni pé wàá jẹ́ ẹnìkan látàrí owó tó ń ná yẹn tó a máa bẹ lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ọjọ́ tí ò ní síbi òjì kan àyàfi ti Allahu Rabbul Alamin nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ eléyìí tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sì jẹ́ ìgbàwọ́rọ̀ eléyìí tó gún régé tọ́fẹ́ tẹ̀lé anábẹ́ ní sábàtún yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluhu àwọn èèyàn méje kan wà tọ́lá ọbẹ̀ ẹlẹ́dàá wa tí ó kó sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ọjọ́ tí ò ní sí bòjì kan àyàfi ti Allahu Rabbul Alamin ànábì wa kà wọ́n ń kà wọ́n ọkà wọ́n dórí èèyàn ẹlẹ́kẹfà ọwọ́ ni ẹlẹ́kẹfà ni wọ́n rọ́jò lónìí. تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه قلنا لنك تسيكو سارة أو أكبر سارة أو بقامة لنا تسيكو أقوتن أقوسيرة ومن تقوتن نجادي nínú owó lélẹ́yìí báyìí ẹni tí bá ń ná nínú owó tọ́lọ́ bá fún tuntun wá fi al-ikhlas sínú owó tí ń ná yẹn kò máa náwó kárí mi kò máa náwó ara la fún ọmọ anáwó kọ́ ẹ̀mà mi ni èmi ni mò ń bẹ́ẹ̀. irú wọn ni padà máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ tí ní kan àfi ti Allah. ọjọ́ ọjọ́ tá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé òrùn yóò súnmọ́ mi nìyà ní wọn míìlì. ní ni míìlì yẹn tọ́ba wọn lọ súnmọ́ wa lódì wọn máìlì kan ẹ̀ máa gbé débẹ̀ nù. ìtumọ̀ kejì wọ́n ní lòdì wọn pọ̀pá tìró wọ́n máa ń pò náà ní míìl lédè lába tóun bá súnmọ́ wa bẹ́ẹ̀ wàláhì tí wàá bá wa. ìwọ àwọn ọmọdé lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àyàfi ti Allahu Rabbul Alamin látàrí kíni látàrí owó tán náà ni. nínú àwọn àti àjùlọ àti ọlọ́lá eléyìí ti ń bẹ sẹ́ni tí ń bá ná nínú nǹkan tọ́lọ́ wa bá fún un òun náà ní pé níná nínú tọ́lọ́ wa bá fún wa ó máa ń jẹ́ sábàbí tí máa jẹ́ kí ọwọ́ ọwọ́ ba albir kí ni jẹ́ albir wọ́n lè yọ ọ́ kan nínú àwọn al àwọn ẹni dáadáa tó sì kí wọ́n wà àlùjánnà tọ́lọ́ wa bá ń ròyìn fún wa nínú al pé innal abrara dájúdájú ọlọ́run ni mo búra wípé àwọn ẹni rí àwọn ẹni dáadáa inú òkẹ́ làwọn máa wà <coughs> eléyìí tó túmọ̀ sí pé ẹni tí bá ná nínú owó rẹ̀ yóò jọ ọ̀kan nínú àwọn eléyìí wọ́n tún ní albir a máa túmọ̀ sí ẹ̀san ńlá a máa túmọ̀ sí aljanna ìyẹn ní kẹ́ni tó fẹ́ wá aljanna kọ́ ná nínú nǹkan tọ́lọ́run bá fún ẹni tó bá ti ná nínú nǹkan tọ́lọ́run bá fún ọlọ́run ọba yọ padà fún lálùjẹ́nà ọlọ́run dàkú mẹ́sìlẹ̀ wọ̀ wá ọlọ́run ẹlẹ́dàá ó ń sọ fún wa nínú suratul Baqara ó ní lan tanalul birra hatta tunfiqu ó ń sọ fún wa nínú suratul Ali Imran ó ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim ẹjọ́ yẹn yẹn o ẹ ò lè jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rí. àbí ẹ ò lè rí ẹ̀san ńlá gbà tàbí ẹ ò lè rí àlùjánnà wọ̀ ṣáájú kó tó di pẹ́ ńná nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí èyí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí lẹ́ẹ̀ máa ná kìí ṣe tẹ́ kórìíra owó tó wù yín owó tó dùn máa yín owó tó dá eléyìí tó wúlò tẹ́ ní inú rẹ̀ lẹ́sìn máa ná torí káyìn náà lè bá dáadáa gbà lọ́dọ̀ Allahu Rabbul Alamin oúnjẹ tí wù yín jẹ eléyìí tí ń ta sẹ́sẹ́ tí ń sọkútù wà wà lórí náà tó ṣe pẹ́ ń ṣe kí wọ́n tètè bú wà wọ́n tètè bú wà ọ̀nà ọkùnrin yẹn ṣe ń dá tolótoló lórí rẹ̀ irú rẹ̀ lẹ́yìn ọ̀fẹ́nìjà fẹ́ fún kìí ṣàjẹkù kìí ṣe ètò ṣe pé ẹ ti fọwọ́ gún kìí ṣe ètò ṣe pé gbogbo atẹ́gùn burúkú ti fẹ́ lù gbogbo eruku burúkú ń bẹ lára rẹ̀ kálá aṣọ tá ń lò bó ti kọ́ la eléyìí tọ́jà ti sàlẹ̀ apàtì èyí tẹ́ ẹ kún iná lẹ́ pa láìní kìí ṣe tó ti ya lẹ́yìn ọrùn kìí ṣe tá ẹ̀fọ́ títí tí ọ̀ má tó ti jẹ́ ẹ̀ ilé wa máa fa láìní kálá èsì mẹ́ṣíìnì tó ṣe pé tá a bá kíkì ẹ̀ látòní títí dọ̀la kò ní dáhùn wọ́n lè pe klọ́ọ̀tì ni wọ́n lè pe rárá plọ́ọ̀gì ni wọ́n lè pe rárá táǹkì ni wọ́n lè pe jẹ́ẹ̀mì ni irú ọ̀ràn kọ́lẹ́ gbé sẹ́ni tẹ́ bá fẹ́ gbé mẹ́ṣíìnì ètò ẹgbẹ́ tó bá kíkì ẹ̀ lọ́wọ́ kan yọ dànù irú rẹ̀ lẹ́fún yà kìí ṣe ilé tí ń rin ilé tó ti bu ilé tí káwà ilé tó ṣe wípé àwọn kòkòrò wà ń bẹ lóríṣiríṣi tí ò ní jẹ́ kéèyàn gbé bẹ̀ gbádùn bí àwọn irun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ sọ pé wàá gbé ara yìí mọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ jẹ̀bi àníjọ́ dáa. ètò wúlò ètò wọn náà fẹ́ sọ́ọ̀lẹ̀ tó di mú kankan tó aranjú sí ni ó jẹ́ kí wọn náà rí dáadáa gbà lọ́dọ̀ Allah Rabbul Alamin ọ̀fẹ́ fún yẹn lọ́wọ́ ọ̀nàwó lè kó wọn ọ̀gá ọgbẹ́ lọ báńkì wọn ọ̀gá ẹnìkan á ní ara mi ọwọ́ fi lé lọ ọ̀daràn ni ọ èsì aláàánú èèyàn nígbà wọn ti gbowó tó bá bàjẹ́ báńkì náà tí ti gbà ń òpin gbogbo lílọ bíbọ̀ owó báńkì náà ní parí sí àwọn láwọn ò lè gbà ọwọ́ agbélé lọ pé one thousand ọmọ fún bàbá yìí o wọn náà náwó ìkà kìí ṣe lẹ́yìn ni wọ́n pè ní mọ̀ náwó ntí wọn náà fẹ́ ọlọ́wọ́ bá ní lọ́nà kò tó rí ntí wọn náà fẹ́ gbà lọ́dọ̀ Allah. Imam al razi rahimahullah wọn ní àwọn síwájú wa rere idha ahabbu shay'an ja'aluhu lillah wọ́n ní àwọn aṣíwájú wa rere níta àwọn bá fẹ́ràn jù wọ́n á máa fi tọrẹ fọlọ ni yéésì pé níta bá fẹ́ràn jù wọ́n á wà á máyà ni yéésì pé níta bá fẹ́ràn jù wọ́n fi ṣèrọ̀rí ni kálà níta bá fẹ́ràn jù wọ́n á máa sọ ọlẹ̀ fọlọ ni ó ní ọ́fẹ̀sẹ̀ rìn lẹ̀ ipe nígbà tó lọ́wọ́ bá sọ ayà yìí kalẹ̀ lan tanalul birra hatta tunfiqu mimma nínú àwọn sàhábà àgbà à ń pè ní Abu Talha radiyallahu anhu ọlọ́ba nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní ya rasulallah yẹ ìrántí ọlọ́ lé xaa mọ́ màá ní oko kan oko yẹn wọ́n pè ní bayiru xaa wọ́n pè ní bayiru xaa ní ìlú madina oko tó bu àyà ni oko tí mo ní ní ìlú madina yìí báyìí mo ń fẹ́ láti fi oko yìí sílẹ̀ bọ́lọ̀ tonti pé ní ahabbu amuhali ilay etí mo fẹ́ràn jù nínú gbogbo dúkìá tó lọ́n fún mi ọ̀sán atasaddaqu bihi tó kí n fi ṣe sàrà ni ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam erékọ́ lọ́n sọ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ̀ lè rí Allah táájú kótó di pẹ́yìn náà nínú nínú tẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni bákìn bákìn ọ̀kárí láyé ọ̀dà fún ọ ọ̀kárí láyé bẹ́ẹ̀ ni mo mì ní í ṣe. ṣùgbọ́n o bẹ́ẹ̀ kẹ́ máa lọ rọ ọ̀bẹ owó tó pawó lélẹ́yìn owó tó pawó tó bíèrè iná lówó tó fẹ́ gbé lẹ́yìn. wọ́n yé mi ara ẹni tẹ̀jà alẹ́ ha ọkọ̀rọ̀ bí ṣùgbọ́n tó lè ń dá òun náà ní kò fi ṣe sàrà àtàwọn àbátan mọ̀lẹ́bí àti yéká rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lá fẹ́ ṣe sàrà tẹ́fẹ́ ta àwọn èèyàn lọ́rẹ́ àwọn ẹni tọ́jú ìbátan yín àwọn àyíká yín àwọn mọ̀lẹ́bí yín àwọn ọlọ́lẹ́sẹ̀rẹ́ jù àwọn ọlọ́ọ̀kẹ́ ẹ máa wáká pẹ̀lú pẹ́ẹ́fẹ́ fowó ṣe lóore àwọn ọlọ́ọ̀kẹ́ wáká pẹ̀lú pẹ́ẹ́fẹ́ ẹfẹ́ fowó dárọ́lá torí pé tọ́lá ọba bá gbà lọ́wọ́ yín yóò gbà pé sára lẹ̀ ṣe yóò gbà pé tuntun kan ẹbí pọ̀. ládùn nítorí pé wọ́n ti ara àtàtẹ́lẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ olówó mi náà wà nù fámìlì tiẹ̀ náà tó ná ọba sórí ẹ̀yin náà ni ó ṣe tọ́ àbótọ́ hàn ni af'alu ya Rasulullah máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí fi ọ̀rẹ́ àbọ̀tá hà ọwọ́ fún oko ìbò ti ṣe ga tó ó fún oko ìbò ti ṣe wọ́n lọ́wọ́ tó. ó pin fún àwọn mọ̀lẹ́bí iye kan ti ìbátan rẹ̀ kọba ti ṣe bẹ́ẹ̀ tí ọba sí ayé àtọ́lọ́ ń sọ̀kalẹ̀ àwọn máa ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ wọ́n máa ń tẹ̀lé àti ọlọ tóbi ni wọ́n gbọ́ yìí báyìí yóò lọ gbin eruku tí ń bẹ lórí owó rẹ̀ nù pé ó ní jáde ta ni. àwọn ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́ọ̀lẹ̀ tó wọ̀ fi ní wà lìjẹ́nà lójú méjèèjì láyé tiwa táwa wà kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa. ẹgbẹ́ ara yìí al-Imam al àti Muslim ló gbà wá. nínú orí ńlá ọ̀nà ńlá tí ń bẹ fúnkẹ́ yọ lè ná nínú tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá fún ó náà ní pé gbogbo ẹni tí bá ń ná nínú tọ́lọ̀ ọba fún yọ́ọ́ máa mẹlẹkọ ọmọdé àti àfọyẹ lójoojúmọ́ ọmọ nínú ẹgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu olùmọgbọ lánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti ń sọ ike ma min yawmin yusbihu al-ibadu yusbihu al-ibadu fihi illa wa malakani yaqulan kò sí ọjọ́ kan láyé táwọn èèyàn tí wọ́n ti sáyé àyàfi kí mẹlẹkà méjì ọmọ sọ ike ọ̀kan nínú yẹnzilan àfi kí màlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ fayaqulu ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì ọmọ sọ yìí pé Allahumma a'ti mumtiqan khalafa ìwọ ọlọ́run gbogbo ẹni tí bá ń ná nínú nǹkan tó fún máa fi omi rọ́pò fún máa fi àfi rọ́pò rọ́pò fún gbogbo ẹni tí máa ná nínú tó fún. ẹlẹ́kejì ọmọ wa sọ pé Allahumma a'ti mumtikan talafa ìwọ lọ́n gbogbo ẹni tó bá fún nínú kan lé ayé yìí tó wo wá ma tí ò ná ìwọ lọ́n ìparun máa fi ṣèkìá. ó ní ní ju tó ní lọ nítorí ò ná omi ò ní wọlé ẹni tí ń ná nínú báwọn ọba fún wàláhì kò ní ma yẹ tó ná nítorí pé bá wọlé ti ju tó ná lọ láì níye ìgbà. torí ìwọlé ni tó bá lówó ẹni tó lọ́wọ́ ọba ọba fún tó kan tí ń wá sí owó ọ̀hún àti etí òtó nǹkan tẹ̀ ní lọ́lọ́kọ́ sí ọ̀nà kan tá a gbà náà nù ká máa ná nínú ta ni. òbúkátó gun owó fò òbúkátó gun owó àdánù òbúkátó gun owó orí ibú eléyìí tó a pé látàyé ń bi ló ti máa sórí ibú lọ títí dọ̀la gbẹ̀ǹdà òkè àmà ọ̀nà kan táyé kiri ó fi máa lékún sínú mọ̀mọ́ nínú tó máa wá fún ẹ wọ́n ń dẹ́ bẹ̀rẹ̀ yẹn ó máa lékún sínú màlẹ́kọ̀ ọmọ abẹ́ lọ́n fún ọ lójoojúmọ́ máa fi àfirọ́pò fún lágbájá yìí látàrí pé ná nínú nǹkan tó fún. ìwà táwọn náà ń gbọ́ lásìkò ni ó rí pé gbogbo nǹkan rẹ̀ ń bàjẹ́ lásìkò ni ó rí pé gbogbo nǹkan rẹ̀ wúlò gbogbo ìbáwọ̀ lọ́wọ́ rẹ̀ ń dànù. nítorí pé ìná nínú tọ́lọ̀ ọba fún ojú kan náà ló dùn ó sí bí àga bàbà tí bàbá ti máa tanra rẹ̀ jẹ lórí kí yí lọ sọ́tún yí lọ sósì àlọ́ òfò ojú kan náà lẹ̀ ojú kan náà ló wà. àmẹ́ni tí máa ń ná nínú tọ́lọ̀ ọba fún lílékún ní ọmọ àlékún sí. bákan náà nínú rí tí ń bẹ fún ọ nínú kọ́ máa ń ná nínú tọ́lọ̀ ọba fún ọ òun náà ní wípé tọ́ ọba kú tó parí lẹ̀ tọ́ ọba lọ tó sì máa láàdá ò ní yé máa jẹ́ tí wọ́n máa kọ́lẹ̀ fún ọ látàrí ní tó ná kó tó lọ. Allahu akbar. ẹni pé lẹ́yìn ikú rẹ̀ ó tún máa gba láàdá. eléyìí nínú ẹgbàá wọ̀rọ̀ ilé ìtọ́wọ́ alátọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu. ìpá nàbí Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún àyíké inna mimma. يلحق المؤمن من عمله وحسناته بعد موته dájú dájú ọ̀nbẹ nínú nǹkan tí wọ́n máa tún mú lọ bá mọ́mìnì nínú tẹ̀rẹ̀ àti tẹ̀rẹ̀ rẹ̀ eléyìí tó ti gbáyé ṣe tí wọ́n máa mú lọ bá lẹ́yìn ikú rẹ̀. àwọn nǹkan tí ń bọ̀ yìí kò dé lè rí mú bẹ̀ kó mú o tó bá di òmúlẹ̀ mú fún wọn láì ó sàrẹ̀ sí i nítorí pé wàá kú àwọn náà kú níta bá gbé láyé ṣe iná rà lọ bá ń bi tá ń lọ. tó o bá ti tẹ̀lé tó o gbìyànjú ètò lè ṣe iná rà bá lọ gbogbo kàkà rírí ayé ayé ayé náà ló fi sí irọ́ lásán kò sábà kẹ́kọ̀ọ́ nǹkan tí wọ́n ń pè ní irọ́ lásán. àwọn èyí tó o bá ṣe mú lọ náà ni. tó àwọn eléyìí wẹ́rọ ni wọn náà lè dè kọ́ ọ mọ̀jẹ̀ yìí pé rí kankan mú alákọ̀ọ́kọ́ ilman tó fi mọ àwọn èèyàn tó fi tán tàn ká eléyìí gba gbogbo ẹni tó ní màwù tó bá ti sọ̀rọ̀ ọ̀mà nínú ṣẹ̀ríà ìmọ̀tẹ́wọ́gbà lérò náà ni ìmọ̀ qala Allahu qala rasuluhu ìmọ̀tẹ́ni ti pẹ̀lú ọlọ́nsọ ìrẹsì ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn wí ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn Islam ẹni tó bá mọ̀ ń parẹ̀ àkọ́kọ́ gbèsè káwọn náà lọ kọ́ ń parẹ̀ torí pé àmì bọ́lá ọba ń fi ọkùn rere òun náà ní kọ́ lọ kọ́ mà nípa ẹ̀sìn. Ànábì sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn. ọlọ́run ti kọ́kọ́ so oore kan fún ọ̀nà mọ́lá àjọ ọmọ tó bá fi sáhún ìtọ́jú ni pé wò ní mà àwọn ti olówó jù nínú táwọn ni àwọn olùkọ́ tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sìn yìí wàláhì ń tọ́wọ́ jù nù tó nínú torí pé kọ̀ láti ní ọrụ tẹ́ẹ̀mọ̀ kọ́wọ́ yìí láti ní ọmọ lásán ìlówó tí ọ̀bá láti ní tí láti ní pé ma ló do burúkú iná ni al-Khatib al-Baghdadi wọ́n ní àwọn olùmọ̀lọ́mọ burú tó wà nínú mà alẹ́ ìmọ̀ ọmọ rẹ̀ tó wà nínú mà torí pé òun ò tí ì gba àyè ìmọ̀ kọjá rí ṣùgbọ́n olùmọ̀ ó ti gba àyè àìmọ̀ kan kọjá rí òun á máa burú tó wà nínú àìmọ̀ kan torí àwọn ilé ẹgbẹ́ ọba kan ní ìmọ̀ ẹ̀sìn kó ẹ̀yìn kó lè ṣètò ẹ̀rọ ńlá fún ẹ aburú ńlá tí ó sẹlẹ̀ nígbà àlùmọ̀ wà wọn ò ní láǹfààní àti marun tí wọ́n mà àìwá láǹfààní àti marun tí mà wọn ò ní láǹfààní àti sinlọ́n bó ti ṣe àti bó ti ṣe yẹ. tó bá jẹ́ pé ntọ́nà fọ ọba fahun sí i ọjọ́jú ọba pọ̀ sí bó ti wà lọ láwùjọ gbogbo. kí n kọ́ mọ̀ kí n lọ jókòó kalẹ̀ kí àwọn ẹni kí n kọ́ mà kí n sanu mi ń dédé síbi kí n má sàlàyé rẹ̀ fáwọn èèyàn kì í sojú ọ̀nà àwọn olùmọ̀. ẹni bá bẹ sọlí ọlọ́mà ẹni bá sọlí ibú ọlọ́mà ẹsẹ̀ gbèsè àwọn olùmọ̀ olùmọ̀ gbọ́dọ̀ máa fi mà àwọn èèyàn wọ́n máa fi mà àwọn èèyàn torí pé àwọn èèyàn tó ń fi mà náà àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ ìwọ wà ní jósùọ̀ wọ́n máa sàlàyé bọ́lá nínú àwọn tó ń sàlàyé fún ẹni tó ń sẹ́ bó la ti fẹ́ mà tí wọ́n bá ṣàlàyé à ń ká má sàhún ẹ ṣàlàyé rẹ̀ torí pé ní tí ọ̀sẹ̀ fún wọn tó ní mánu lẹ́yìn ìgbà tó bá kú ẹ tàká nínú ọ̀tàǹgbà tàká láyé tiwa lónìí òun náà ni ká sọ̀rọ̀ ká kálẹ̀ torí kẹ́ni tí òsì ń bẹ́ tí wọ́n ń sọ kó nù lè láǹfààní àti gbọ́ tó nàbà ti gbọ́ àti tàká nínú rẹ̀ ní ká kọ́ lẹ̀ torí kìí ṣe gbogbo èèyàn ni wọ́n láǹfààní àti gbọ́ nígbà tí wọ́n sọ ṣùgbọ́n àwọn èèyàn ọmọ bẹ láyé lẹ́yìn ìgbà tẹ́ni tó sọ ọ̀bá sí má ńtọ́ sọ yẹn tí wọ́n bá ń kà yóò máa wúlò fún wa kí bó ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tíra wọ́n ti kọ́ mí níṣu ti lé lẹ́gbẹ̀rún ọdún ìsì ń bẹ lọ́dọ̀ àwọn ẹni tí ń kọ́ nípa mà wọ́n ń kà wọ́n ń sàǹfààní nínú rẹ̀ lónìí wọ́n wá dàbí ìgbà tó ṣe pé wọ́n jọ nájú pẹ̀lú àwọn bàbá màmá tí wọ́n kọ àwọn tíra ń kalẹ̀ tí wọ́n bá wà kà tí wọ́n sàǹfààní nínú rẹ̀ láì ìjẹ́pẹ́ nìkan lọ́tara lọ́dọ̀ wọn wọn ò ní mọ̀gbà tí gbogbo ète wọn tí wọ́n fi ń lura wọn wọn ò ní mọ̀gbà tí ara wọn ti ń jó nínú ká ẹnu kọ́lọ́n dákun forí jì bàbá yìí kọ́lọ́n dákun tó ọlọ́run bá nìkẹ́ Allahu akbar ẹ wá dúró sẹ́tò ti fẹ́ sìn ẹni tá a rí rí tá a dá ma ṣùgbọ́n a dá sẹ́tò ti kalẹ̀ ma ẹ wo bí iṣẹ́ wọn ti ṣe ń wúlò fún wa lónìí àwọn náà a ti mà láti pátájẹ́ kọ́ mi èèyàn ní ìlú ọ̀la kò sí nínú ìgbésẹ̀ kẹ́yẹkẹ́ni tó nímọ̀ nípa ẹ̀sìn kọ́ máa gbé. akaramakomola nínú àwọn ojú ọ̀nà tá à ń fi ń lónìí òun náà ẹ̀yin lówó tọ́lọ̀ ń bà yín à ń bọ̀ wọ́n rí ti yín náà kọjá pọ̀rọ̀ tí wọ́n sọ nípa àmọ́ yẹn ẹ̀yin tẹ̀ jáde cd ni ni ọ̀nà míì ni ẹ̀wọ̀n ẹ̀ ń ha fáwọn èèyàn ẹ̀ ń ha fáwọn èèyàn bẹ́ẹ̀ ọba ti máa ń sànú àwọn ẹrú rẹ̀ eléyìí ọ̀yọ́lú kankan lẹ̀ o kọ́lá kó sekú mẹ́kà láwà kọ́lá kó sekú mẹ́dínà láwà ẹ̀yọ́ wà wí pé yẹn àti mẹ́dínà yẹn gbogbo èèyàn ló ti gbẹ́ ti islam yìí gbogbo èèyàn ló ní mímà kò rí bẹ́ẹ̀ ẹni tí ọmọ pọ̀ ara ṣùgbọ́n àwọn ẹni tó máa bá kò táwọn fi bá dáadáa pàdé lọ́dọ̀ Allahu Rabbul Alamin gbogbo ọ̀rọ̀ táwọn olùmọ̀ ń sọ yẹn ẹ wá rí ti olówó kan nínú àwọn ẹni tó jẹ́ lárúbáwá yẹn tó sagbátẹrù pé kí wọ́n tẹ̀ jáde ẹlòmíì lé ní kí wọ́n tẹ̀ gbẹ̀rún mẹ́wàá jáde lọ́wọ́ àti olẹ́nu mọ́sálásí ó lè fi àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn ẹni tí ń ṣiṣẹ́ ní àwọn ilé iṣẹ́ rẹ̀ yọ wá fi wọ́n ti àwọn mọ́tò kọ́ wá ṣe gbogbo kálukú bí wọ́n ṣe ń jáde kọ́ máa fún wọn kọ̀ọ̀kan kọ́ máa fún wọn lọ́kọ̀ọ̀kan kọ́ máa fún wọn lọ́kọ̀ọ̀kan oníkálukú ọ̀rọ̀ gbọ́ àgbọ́yé ẹ̀sìn tó ti ní tẹ́lẹ̀ yóò tún lékún sí àgbọ́yé ẹ̀sìn tó ti ní tẹ́lẹ̀ yóò tún lékún sí àìlágbọ́yé bomi yóò kú ọ̀bẹ́ látàrí pé eléyìí sọ eléyìí tàkà bí dáadáa ti ń tàkà mi táǹtì wọn fi ń tẹ̀ máa ká òun náà ní ẹ̀rọ ayélujára wọn eléyìí tó ṣe pé tí wọ́n bá sọ̀rọ̀ níbí bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ilé ayé sì ń gbọ́ wọ́n sì ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ti sọ yìí bẹ́ẹ̀ ni àwọn ẹrú ọlọ́run kan ń ṣiṣẹ́ yìí àwọn ẹrú ọlọ́run àwọn ni wọ́n lu ọpọlọ àti agbárí elékọ́ lọ́wọ́ bá fún wọn láti jẹ́ kí oore kọ́ tàkà gbogbo nínú lọ́wọ́ ilé ayé ìná tó ń gbọ́rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹni tó ṣe bẹ́ẹ̀ ọ̀dà gbé dáadáa lòun náà dáadáa sí ládàá rẹ̀ tí ò ní gbé èwo ni wọ́n wá rí ṣe fẹ́sìn ọ̀lọ́ wọn náà gbìyànjú ẹni tí ò tí kù ní tó lè ṣe pọ̀ ẹni tí ò tí kù ní tó lè ṣe tí wọn náà fi rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ọ̀pọ̀ má bójú kéré ara rẹ má sọ pé mi wò ó lè jẹ́ pé bọ́yá ẹni tí ń há dáadáa lẹ́yìn ìgbà táwọn kan fowó tí wọ́n gbé jáde inú wọn ni wọ́n bọ́ sí ládàá tiẹ̀ náà ní dínkù sẹ́ni tó náwó rẹ̀ bọ́yá ẹni tó lu agbárí tóun fi ṣe ẹ̀yìn eh, kìíní yẹn sórí social media tí gbogbo ayé si ń ị ìní wọn gbìyànjú láti fún àwọn èèyàn ní link link lásán ni wọn fún àwọn èèyàn ó ṣe jù lọ ẹgbà link yìí ẹgbà link yìí ẹgbà link yìí link bá link rẹ̀ sálì jàǹdà akramakumullah torí ẹ̀rọ ẹni tó link àwọn èèyàn lọ síbi dáadáa ó yàtọ̀ sẹ́ni tó ń link wọn lọ síbi ẹni link ẹ̀yin tẹ́ onímọ̀ ẹ má gbé mayin pamọ́ ẹ̀yin tẹ́ onímọ̀ ẹ tẹ́ka ẹ̀ta èèyàn ẹ yọ àwọn èèyàn kó ní òkun wọ́n ti ta àwọn èèyàn jẹ kọjá sísọ àwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yé tóbi wọ́n mà á. ọ̀tá niyọ̀ ń tọ́ lọ sílẹ̀ lárúbá tọ́ lọ kẹ́kọ̀ọ́ kí ló dé ọlọ́wọ́n lè bá àsọpọ̀ ọlọ́ni sí ọ̀rẹ́ láì ìbọn ọkọ lè bá akẹ́kọ̀ọ́ gba ìmọ̀kànnù kúrò lára rẹ ni kó o sì wá gbìn tó lọ bá bá fún ọgbànnù kúrò lára àwọn èèyàn táwọn náà jẹ́rú ọlọ́run báwọn náà ń pè sàlàyé fún wa pẹ̀lú òkú ọlọ́run àtẹ̀lé ìbẹ́ yìí máa pe ń tọ́pọ̀lọpọ̀ ẹ̀ máa sọ́ńtọ̀ pé ndẹ́ni pé wọ́n lọ àgbọ̀nù tọ́pọ̀ pé ìyẹn ti ṣẹ́ṣẹ̀ sórí ibú fúnra rẹ̀ káwá bá àwọn náà tẹ̀lé. tonti pé ọ̀pọ̀lọpọ̀ pọ̀ rẹ̀ wọ́n fi tipa làbá rẹ̀ àwọn dáràn bọ̀ wala nas'alanna al-mursalin àwọn ẹni tó tó ń rán àwọn aránṣẹ́ sí òun bí léèrè àwọn ẹni tó ń rán sí wọn òun bí àwọn ará léèrè àwọn ẹni tó ránṣẹ́ nítorí sallallahu alaihi tó sọ fáwọn èèyàn náà là ń tuntun sọ fáwọn èèyàn ọlọ́run ọkọ bí yín léèrè pé sábà bí jíṣẹ́ fún yín àbí ò jíṣẹ́ fún yín ó jíṣẹ́ fún yín dáadáa nítorí pé àwọn ẹni tó jọ máa kí o rẹ̀ kéékèèké kéékèèké ní gbogbo ayé ìgbà tó ń kálukú ẹ̀rẹ́ ní báyìí sọ torí ẹ̀kọ́ sára wí kò sáré jáde kò sáré yìí tẹ́ni bọ́dì tó lè rò níwájú ọlọ ọlọ́ni rusulan mubashirina wa mundirin li'alla yakuna lin-nasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima ọlọ́ni àwọn aránṣẹ́ òun ó ń ṣe wọn láfúnni ní ròdù fẹ́ni tó bá ṣe dáadáa olùkìlọ̀ fúnni fẹ́ni tí ò bá ṣe dáadáa torí kẹ ẹ má bàa rí àwáwí kan àwítàrí kan sọ wájú Ọlọ́run tó bá di lọ́la àgbẹ̀ndẹ̀ kìí lẹ́yìn tó fi rán àwọn aránṣẹ́ kò sẹ́ni kan tẹnu rẹ̀ ọ̀ràn ọ̀rọ̀ máa ń jọ gbé ìdàlùkì yá. nípa pé omi tọ́ba wà gbogbo ìyàwó ìjọba lè jẹ́ èdè lórí rẹ̀ lọ́bọ̀. ibà ara àwọn èèyàn ti ń ṣàlàyé fún wa. tọ́ba jẹ́ tápà àwọn olùmọ́wà ti ń ṣàlàyé lédè tápà tí wọ́n máa tún nà tí èyí ṣe pé wọ́n fi kó bọ̀yọ̀. tọ́ba jẹ́ gárà àwọn gárà náà wà. tọ́ba jẹ́ tv àwọn tv náà wà bàjẹ́ yorùbá àwọn yorùbá wà bàbá dáńtá àwọn haúsá wà tọ́jà fúlàní àwọn fúlàní wà kọ́lá yípo àwọn yípo wà. ní alimadina ọ̀pọ̀lọpọ̀ ọmọ yípo ilé ni wọ́n bá àtàwọn náà wọ́n kẹ́kọ̀ọ́ tọ́lá ti máa ń sọ lọ́wọ́ tọ́lá pẹ̀lú ara yípo gbogbo ó jìyàn. táwọn ọ̀nà lọ́dọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn àlú yípo táwọn náà ń pèpè sí ọlọ́ tó wá mi tó bó o sì jẹ́ gùn àwọn ègún náà wà. àlàó àwí kankan àlàó ìdarí kankan torí ẹ̀. ẹlẹ́kejì nínú nǹkan tí a fẹ́ kù tí wọ́n máa kọ́lá dára fún wa ọ̀lẹ́dẹ̀ ń sáré hàǹtàràkà ọmọ rẹ̀ tẹ́ bá ti sáyé. èyí tó ga àdìsí kan ti síwájú. Si tó ń sọ pé wọ́n waladin salihin yad'u lahu ọmọ rere tí máa ń ṣàdúrà fóbi rẹ̀ àdúrà ni wọ́n sọ ń bẹ̀ ẹ wá wo bí wọ́n lọ́ ọmọ rere tó ọba fi sáyé ọwọ́ pọ̀ fọmọ rere sáyé wọ́n mọ̀ kọ́ ládàá rẹ̀ fọ́ ẹ wá kéésì àwọn ọmọ ṣé ojú ọ̀nà àti díẹ̀ ọmọ rere làwọn ọmọ wa sì ń tọ̀ tí ojú ọ̀nà àti díẹ̀ ọmọ rere là ń nítorí pé ayé ayé ayé ayé ayé yìí náà lọ́jà lọ́dọ̀ wa àrònú nípa ẹ̀sìn ọ̀rọ̀ rárá ntọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ káì ọlọ́rọ̀ rẹ̀ sìn ẹ̀sìn láti lè mú kọ́ màrí ọjọ́ máa rí. gbogbo ọ̀rẹ́ ayé yìí báyìí ìrọ̀ lásán ni kò lè sọ́mọ́tọ́ máa rí. lábẹ́ àbúradẹ ẹni jẹ́ ọjọ́ máa rí ọmọ tẹ̀lé tọ́lọ́ kí ọmọ tẹ̀lé tàn nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam jọjọ ni tí ń bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba jọjọ ẹni tí ń pè ìwọ Ọlọ́run kò ní jẹ́ ẹni tí wọ́n máa fagbọn Ọlọ́run ọba ya sòsẹ́ ẹ̀rọ máa retí ilẹ̀ sáyé àwa náà gbogbo wa ṣé bọ́ máa ní wá lọ́dọ̀ àwọn bàbá wa ṣé ọmọ rere sì làwa náà tí bàbá wa fi lẹ̀ tá a bá bára wa kó máa reni wá ká bá àwọn bàbá àti màmá wa yọ̀ torí pé nu ládá tí wọ́n máa kọ fún wọn lẹ́yìn ikú wọn làwa tàbá wọn bá ara ọkọ ọmọ ọkùn ni wọn ọmọ rádaràdá ọmọ rédèrèdè la bá jẹ lẹ́yìn àwọn bàbá màmá wọn wàláhì ó tó bá wọn banú jẹ́ kí ni wọn á fi ẹsà yìí ẹni tí bàbá fi ilẹ̀ sọ pé gogoro ni yóò jí mu ni tí ọba mú kò lè sùn gbogbo eyín ti dìdàkudà látàrí amúgbó ẹni jọ pé solution tí wọn ni wọn máa fi lẹ ìfun táyà. nlo máa ń fa àmukórí ó lè bá a kárín ẹni tó yẹ pé ìdí ògùn ni ìdí ògùn ni ó ṣubú sí ògùn ni ọmọ wájú ẹ kó ṣàánú òun kọjá kó òun ó ṣe ọmọ kò ní ẹ ọmọ rádaràdà ni ẹ ṣé ìwọ ọmọ tó ń rí lò ìfẹ́ tó fi rẹ̀ wọ́n lọ ládà rẹ̀ fún bàbá àti màmá ọmọ burúkú lélẹ́yìn ọlọ́dà onáni mọ́sáfẹ́ lọ́wọ́ rẹ́tà àwọn alukur'ani tí wọ́n bá jogún fáwọn èèyàn ó fa àwọn alukur'ani lé àwọn èèyàn jogún rẹ̀ bọ́yá nínú ẹrù rẹ̀ tó fi sáyé àwọn tíra wà ń bẹ̀ àwọn tíra rẹ̀ àwọn ọmọ wa jogún ẹ̀ wọ́n máa kọ́ ládàá rẹ̀ fún ọ lẹ́yìn ikú rẹ̀ lójú ayé rẹ̀ ni ọ̀rọ̀ àtìrà fáwọn ẹni tó ń bùkátà rẹ̀ wọ́n máa kọ́ ládàá rẹ̀ fún ọ lẹ́yìn ikú rẹ̀ torí pé táwọn máa ń kà tí wọ́n ń sàǹfààní ń bẹ̀ kò ní lọ sálàbọ̀ ọ̀dọ̀ tiẹ̀ náà láì jẹ́ kó gbà pín tiẹ̀ náà nù ládàá torí ẹ̀ ló ti jẹ́ pé à ń ra tíra sí mọ́sálásí à ń ra tíra sáwọn yàrá kàwé láwọn ilé tí ó gbogbo à ń ra tíra kàwé fáwọn olùmọ̀ kí wọ́n tún lè bá àmọ́ rí tí wọ́n máa kà láti sàwọn èèyàn láǹfààní láti ra wọn láǹfààní. nínú àwọn nǹkan tí ládàrí òní tán wọ̀ ni táwọn ilẹ̀ lárúbáwá àmọ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń sọ fún wa pé ńgbà tí bàbá wọn tó kù dẹ̀dẹ̀ tí ó kù àkọọ́lẹ̀ tó kọ ni pé ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá táwọn fi sáyé yìí àwọn fẹ́ káwọn ọmọ àwọn kí wọ́n máa tọ́jú rẹ̀ kí máa mójútó kí máa dàgbà sí kí wọ́n máa pọ̀ sí i ìdá kanu mẹ́ta sẹ́mi ọ̀pọ̀lọ́ ti fi ṣe sàárà fẹ́yìn pípẹ́ lè máa ná lẹ́yìn ikú yín yọ wá jẹ pé ìdá méjì nu mẹ́ta ni wọ́n pín nínú dúkìá yín fáwọn ọmọ àwọn òbí yín àwọn ìyàwó tẹ̀ fi sáyé àmọ́dá kanu mẹ́ta ọlọ́mùbó yín sara rẹ̀ ìyẹn tẹ́yìn náà bá yára tẹ́ tẹ́ tẹ́ fi falẹ̀ torí pé kí ni fífa kí fífi falẹ̀ kọjá pé tẹ́ fi kú ẹ̀ pàkọ́lẹ̀ ẹ̀ pàkọ́lẹ̀ bàbá àwọn akọ̀kọ́ lè pe ìdá kan nu mẹ́ta dúkìá àwọn yẹn àwọn ń fẹ́ kọjá yìí pé àwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àwọn ni wọ́n máa fi ra fún ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ni wọ́n máa fi ra tírà fún ẹ wo àfojúsùn ńlá táwọn bàbá wọn ní ìyẹn ni pé tá a máa ń fi ìdá kan nínú mẹ́ta yẹn ra tírà fáwọn eléyìí táwọn bá ń ka tírà wọn tó bá fi ń sàǹfààní fúnra wọn tó fi ń sàǹfààní fáráyé àwọn náà fẹ́ máa ní inú ládàá síra táwọn rà fún wa. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní aw mushafan warratha àbí alukur'ani tó fi ilẹ̀ fẹ́ lomi ìjogún. ìwọ náà ìgbìyànjú bì ẹ̀rí pé owó wọ bẹ́ẹ̀ owó wọ bẹ́ẹ̀ tí wọn bá ná nínú owó rẹ tẹ́lẹ̀ pé ibi tí wọn ná sínú kì í àbí àwọn ilé àdánù ilé tẹ́tẹ́ iná lọ́lọ́ fowó kọ́. ìwọ fi owó tiẹ̀ ọ̀nà tọ́nà bẹ̀yẹ yọ sẹ́kù fún ọ lẹ́yìn ikú rẹ̀ ọ̀rùn masjidan bana àbí mẹsàlásì tó kọ́ owó wọn ti kọ́ mẹsàlásì nínú tó sẹ́kù fún ọ lẹ́yìn ikú rẹ̀. bákan náà àwọn naharan ajra anabi sallallahu alaihi wasallam ni àbí odò tí ọmú kọ́ máa sàn níbi tí ó sàn dé. odò kansanis káyọ̀pì odò ọba yìí ọjọ́ odò máa ń sàn ní gbogbo ọgbà tí ọjọ́ odò retí kójú ọ̀rọ̀ kó tó di kó mi gba náà olórí ń sàn wa àwọn kan tó odò ọba yìí ọ̀sán dé àwọn ẹrú ọlọ́run ń dáko ní gbogbo bẹ̀ gidi ni fún wọn tó bá ti dàsìkò ẹ̀rùn wọn ò lè dáko àsìkò wọn sì ń bùkátà láti dáko wọ́n bùkátà rẹ̀ fún mímu wọ́n bùkátà fún wíwẹ̀. wọ́n wá sí ìnáwó ọlọ́gbẹ́rọ katakata oníkó fún omi yìí kó tó máa sàn dábẹ̀ wọ́n máa gbalada rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ nínú àánú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sẹ́mi àpòwọ́ náà wọ́n fi ṣe lẹ́yìn talhaquhu min ba'di mawtih anabi sallallahu alayhi wa sallam ó tún ní àbísà tíyẹn ti yọ nínú dúkìá rẹ̀ nígbà tó gbádùn ìgbà tó wà láyé tó tí kù ìgbà náà ló ti yọ sàrà yìí ló dé ọmọ agbalada rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ aláàánú lọ́lọ́run ọbẹ Ẹlẹ́dàá wa alimami ibn Majah olóògbé ẹgbà wa yìí jáde al-Hafiz al-Mundhiri ọlọfẹsẹ ẹrin lẹ bẹ́ẹ̀ náà ni al-Sheikh al-Albani. wọ́n yẹ gbà wọ́ọ̀rọ̀ ni ilé ìtòsí pọ̀ dà ẹ̀rí nínú ọ̀làlá àti orí tọ́lọ́ máa ń ṣe fẹ́ni tí bá ná nínú dúkìá rẹ̀ lọ́jọ́ ayé kótó di kókó nílé ayé yìí ọ̀nà ni pé yẹn náà ló bí hil ìnsánu àlẹ́ mẹ́nàzìl owó tẹ̀ máa ná ìyí máa jẹ́ kéèyàn wà ní ipò tó ga jù ìyí máa jẹ́ kéèyàn wà ní ipò tó ga jù. àwọn à ń pè ní Abu al radiyallahu anhu wọn ni mo gbọ́ sí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ń sọ yìí pé salatun uqsimu alayhin àwọn nǹkan mẹ́ta kan wà jẹ́ kí mo lè fọ́ lọ́wọ́ bá búra fún yín lórí ẹ̀. wa uhaddithukum hadithan fahfazu màá sì bá yín sọ̀rọ̀ kan eléyìí tí màá fẹ́ kẹ́ ẹ sọ ẹ má fi jẹun ẹ má gbàgbé rẹ̀ qaal anabi sallallahu alayhi wa sallam ni fa amma salat nǹkan mẹ́ta eléyìí tí mo sọ fún yín kí màá búra lé lórí. àwọn náà ni alákọ̀ọ́kọ́ mo búra lórí wípé máa ná ọ̀sọ̀ máa lẹ abidin sọdàkà sàrà kò lè dín owó ẹrú kù anábì ni mo búra lórí ẹ títẹ sàrà nínú owó rẹ lórí àwọn èèyàn á nínú dúkìá rẹ kò ní dín dúkìá rẹ kù. ẹnìkan wọn sọ pé ẹni tí ń náwó bẹ́ẹ̀ pé ọbẹ̀ ẹ̀sùn yọ gbà ìwọ ni ó sùn o ìwọ ọlọ́gbà ní gbígbà tí ò da lásìkò bú. àmẹ́ni bá ń náwó ẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam kò bùkátà láti búra lórí ẹ̀ ànábì ni mo tún búra lórí ẹ̀. owó kì í dínkù sàrà ò pé kówó dínkù alákọ̀ọ́kọ́ nù torí ẹ̀ wọ́n alẹ́ kan ẹni tí bá ń fẹ́ kówó tó ná kọ́ káti kú ọmọ bá máa mú nínú owó rẹ láti fi fi sàrà ẹlẹ́ẹ̀kejì wàlẹ́ ọgbọ́n máa àgùdọ́n bí mazlamatin fasọ́bára àlẹ́yìíha ilà zádàhu allahu azza wa jalla biha izzan anabi ni wọn ò lè sàbòsí sẹ́rù kan kẹ́rù yọ wá sùúrù lórí àbòsí tí wọ́n ṣe sí àyàfi kọ́ lọ́wọ́ bó fi ṣe àlékún àgbéga fún un wọn bá sábò sísí ọ fọwọlẹ kó mú mára pàmára má bàrà jẹ <coughs> torí pé látàrí àbòsí táwọn sísí ọ àgbéga ni wọn fi gbà lọ́dọ̀ Ọlọ́run ọba tó ga ẹlẹ́kẹta anábì tún ni mo búra o lórí wípé láyé sẹfọ abdul bàbá mẹtẹlẹ ẹrú kò ní jẹni tó sílẹ̀kùn à ń ṣagbe. fúnra rẹ̀ kó o sílẹ̀kùn pọ́ọ̀mù àṣàgbé fúnra rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe rí i pé ń ṣẹlẹ̀ láyé wa lónìí gbogbo oníkàlùkù àfẹnitọ́lọ́mbà ṣàánú bára bára bára ká iná lọ̀pọ̀lọpọ̀ ń bá ká ẹni tó rówó ra bọ́ àwọn ń ṣe bára pẹ̀lú abọ́ bára ẹni rówó ra bọ́ àwọn ń ṣe bára ẹgbẹ́ aburú tó wà ń bẹ̀ ábì ni mo búra ikú ẹnìkan ò ní sílẹ̀kùn à ń tọrọ à ń ṣe báárà fúnra ara rẹ̀ illa fataha Allahu lahu baba faqrin àyàfi kọ́ lọ́wọ́ bó sílẹ̀kùn òṣì fún wàláhi aburú la ìdí lòun tó fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń ṣe báárà àti fi ilẹ̀ rẹ̀ gbọ́yọ̀ dọjọ́ kú nítorí pé tí wọ́n bá gbé oníbàárà sílé ọlá tó bá gbé sínú ọ̀kẹ́ tí wọ́n bá kówó rọ̀ lára lọ́tún lọ́sì ẹ rí i pé tí wọ́n bá sì tilẹ̀kùn ikú kò ní í jáde kódà kó ṣe pórí àjà ni ọgbà tí ó fi bọ́ sẹ́yìn kùlé pẹ̀lú ògbọ́lọ́yìn ọjà jù. nítorí pé nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ sáwọn èèyàn tí ń kí ẹgbà mí ẹ là mí ẹ lọ́wọ́ ẹ mú wò mí ràn pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́run ti sílẹ̀kùn òṣì fún un kò sí bẹ́ẹ̀ ní òṣì náà ni wọ́n máa lè ka kí wọ́n á lóorò kọ́ ń ṣe nígbà tó ń ṣe bára ó lè wo lóorò kọ́ náwó sí nígbà tí bára ba yìí rẹ jẹ́ torí di eléyìí báyìí ẹ jẹ́ ká gbìyànjú láti rí pa jìnnà sí ẹ jẹ́ ká láyọ̀ ọkàn ìwọ̀nba ń tọ́lọ̀ ọba bá fún yàn tí yàn bá ti fa yọ ọkàn sí kò sí yàtọ̀ láàrin rẹ <coughs> àtẹni tó kojú kí alẹ́ ayé jọ tán anabi sallallahu alayhi wa sallam ọwọ àni ẹtẹtẹ ẹgbọ eléyìí tí mo fẹ́ bá yín sọ lọ́rọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ sọ ẹ má fi jẹun o innama ad-dunya li arba'a innama ad-dunya li arba'ati nafar èèyàn mẹ́rin àwọn èèyàn mẹ́rin péré àwọn náà ni wọ́n nílé ayé o wọn náà wọ inú ìwòlọ́bọ́sí inú àwọn èèyàn mẹ́rin alákọ̀ọ́kọ́. عبدا رزقه الله عز وجل مالا وعلما ẹrú tọ́lọ̀ ọba fún lówó tó tún fún ní mà ó fún lóore méjì yìí فهو يتقي فيه ربه tí wọ́n ń páyà Allah nínú dúkìá tọ́lọ̀ fún tówó nínú dúkìá tọ́lọ̀ ọba fún tìmà ويصل فيه رحمه tí wọ́n ń lo dúkìá tọ́lọ̀ fún yìí ó fi ń sokùn ẹbí pọ̀ kò ti torí kọ́ ń jẹ́ bàbá olówó bàbá onímà wọ́n ń jákun ẹbí ó ń lé wọn dànù rárá o ó ń sokun ẹbí pọ̀ wa ya'lamu lillahi azza wa jalla fihi haqqan ó sì mọ ìwọ ọlọ́run ọba fọlọ́ nínú owó rẹ̀ ọmọ ìwọ ọlọ́run ọba fọlọ́ nínú ọmọ rẹ̀ kọ́ọ̀lù anábìíní fahadha bi afdalil manazil eléyìí ni wọn máa bẹ eléyìí tó lọ́lá jù nínú àwọn àyè gíga tó di lọ́la gbẹ̀ndàlùkìyà ọlọ́run fún lówó fún nímà ó ń pé ìwọ lọ́wọ́ ọba níbẹ̀ kò fi ẹ̀tọ́ mi èèyàn kò fi ráre nínú ẹ̀ eléyìí ọmọ abẹ láyè tó ga jù lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́la kò sọ alọ́kan nínú wa. anabi sallallahu alaihi wa sallam wọn lórí ti kejì wọn náà ní abidun razaqahu Allahu ilma wa lam yarzuqhu mala ẹrú kan ní dọ́là wọn bá fún ní mà tí ò fún lówó fahuwa yaqul yóò máa wá sọ yìí pé law kana li amiltu bi amali fulani irun ti lágbájá tó lówó ti ń na sójú ọ̀nà tó dáa tí ń pè wọ́n lọ tí ọ̀gbàgbé tọmọ èèyàn náà nínú ẹ̀ ìlèmí náà bá máa fowó tèmi sí. qala anabi sallallahu alaihi wasallam fa ajruhuma sawa ẹ̀san wọn dọ́gba ìmọ̀ tó ní ń fi ń rò pé tọ́lọ̀ ń bá fún un lówó ni gẹ́gẹ́ ni tọ́lọ̀ ń fún un lówó ṣe na sọ́nà tó dáhùn lónà ọ̀bá máa ná tó ọ̀gbà ládàá rú ẹni tọ́lọ̀ ń fún lówó àtìmá tí ń ná owó sọ́nà tó dà tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà ẹ̀rí nítorí pàníyàn dà ọ̀kan lọ́wọ́ abidun anabi sallallahu alaihi wasallam ní alẹ́ kẹta ọ̀nà ẹ̀lẹ́ tó ṣe pé razaqahu Allahu malan owó lọ́lọ́run fún wọn lam yarzuqhu ilma ọlọ́run bò fún nímọ̀ wa huwa láì nímà láyé tọ́kì ìdíje rọ́bà oníbẹ̀rù ọlọ́run ọbẹ̀ lẹ́ta wa nínú dúpà rẹ̀ wọlé ayélujára fi hi rahima kìí sùkà bí pọ̀ wọlé ayé alẹ́mu wọlé ayé alẹ́mu lílẹ́ẹ̀kì fi ọkọ̀ kò ní ma ìwọ ọlọ́run ọba fọlọ́ nínú dúkìá yìí gẹ́gẹ́ bí ìṣesí àwọn olóńà ní lónìí wọ́n wá àhí bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn rí. wọ́n lówó wọ́n lówó tán lé ayé àwọn ma olówó wo ni sinlọ sinlọ ń bá o olówó wo ni sokun ẹbí pọ̀ ẹbí bá o olówó wo iná ni ọlọ tí ò ní bínú ya máa tí ó fi sí kásìtì tọ́lọ́run kásìtì lẹ́tà nàbì sallallahu alaihi wa alihi wasallam ìfàsìkò sọ̀kò ìfàsìkò rárẹ̀ lásán lọ́wọ́ kà fún. torí ẹ bẹ́ẹ̀ náà ni irú àwọn eléyìí báyìí anabi sallallahu alaihi wa alihi wasallam qani fahadha fahadha bi abkhas al manazil èyí tó burú tó ń tọ́ rárẹ̀ jù nínú ayì ìlú wọn máa bẹ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà kọ́lọ̀ ń sànù wa ẹlẹ́kẹrin ọ̀nà ẹlẹ́rú tó ṣe pé ọlọ́run ọba kò fún nímà kò fún lówó gẹ́gẹ́ bí ìṣesí àwọn ẹni tó pọ̀ jù nílé ayé wa yìí nù wọn à lówó wọn à nímà yọ máa sọ pé tó bá jẹ́ kí mo bá lọ lówó ni irú èsì bàbá ti ń tẹ bàtùbàtù bàbá ti ń tẹ rádaràdà irú èsì ń tẹ lèmi náà máa ṣe ọ ah, ọmọ kó fọ́gbọ̀n lèmi ni èmi náà lè àìlọ́wọ́nì gbogbo ní àgbà ọ̀rì ọ̀rì àwọn míì wà láì mú gbó ló sì máa tẹ̀sí ọmọ tí mú gbó. yọ́n mọ̀ sọ pé ah, tó lè bá wọn lọ́wọ́ ni ah, gbogbo àwọn ènìyàn gbà láyé tó ń bá wọn lọ́wọ́ ni owó fẹ́ni kò ní gba títì mà ó nìkan ẹ gbọ́ ẹnì kò ní gba títì mà wọ́n ti wọnú yàrá rẹ̀ akramakumullah yóò tó máa fẹnu fọ́nbùnú pẹ̀lú wọn tẹ́ni tí ń ṣèrè lòun náà bá fowó ṣe tọ́lọ̀ ń bá fọ̀ lówó anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní àtòhun àtẹni tí ń ṣe ráàyùn àtòhun àtẹni tí ń ṣe régbèyùn látàrí àníyàn rẹ̀ fọ̀hún máa ṣàwà lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀gba ọlọ́run dákun ṣàánú wa alimami Tirmidhi rahimahullah àwọn ni wọ́n gbé ẹgbà wá ìjà ìwọ náà kàkíyèsí ọ̀nà mẹ́rin tí wọ́n fún gbogbo àwọn èèyàn tí ń bẹ ayé yìí sí. kò sí tàbí ṣùgbọ́n ti rí nọ́mbà tiẹ̀ náà tó bá ké nọ́mbà tó dá lọ bá rí múnú mẹ́rẹ̀ẹ̀rin yìí bíi tẹni tó nímọ̀ tó sì lówó tí lo gbogbo ẹ̀ lọ́nà tó dáa tí ń páyọ ọlọ́run ọba nínú ẹ̀ tí ọ̀ máa fi sẹ́lọ̀ tí ọ̀ fagbọn ọlọ́run ọba ya ajẹ́pá kí ọkú oríire tó bá ọba fún tí ò fowó fún ọ tó wá tí sì ń lò dáadáa bẹ́ẹ̀ náà ni wọn náà bá máa lówó tiẹ̀ náà dáadáa tí wọn náà tún fi jẹ́ kó lè bá pẹ̀lú àníyàn tó dáa atúnkẹ́ ọkùnrin rè yàtọ̀ sẹ́ni tó ṣe kówó lásán la fún àfún nímà wọ́n tẹ báṣubàṣu ń lò rádaràda ń lò bí òtí ṣe dáa irú eléyìí báyìí tí wọ́n sọ wípé èyí tó burú jáì nínú ní ọmọ abẹ lọ́jọ́ ọ̀gbìn dàrú kìyàmù ọlọ́run dákun má túnra rẹ̀ ṣe torí pé ẹni tí ò ti kú ló lè túnra rẹ̀ ṣe tá a bá ti lọ tán wàhálà ò ti parí ọwọ́ ìta fi lọ náà tòwá ti jẹ́ pé rúkọ ẹlẹ́kẹrin lọ́ba bára rẹ̀ kọ́lọ́ ńlá wa bẹ̀ kò sówó kò sí mà ń rò pé tó ń bá lọ lówó ni ìbàjẹ́ o wọ́n o à tètè já o jẹ́ ká ọjà nítorí pé kú ń bẹ kọ́lọ́ wọn bá kó ẹni tí máa ń ná nínú dúkìá tọ́lọ́ fún nínú ọlá tí ń bẹ fún òun náà ní látàrí owó tó ń ná yẹn ọlọ́run ẹlẹ́dàá wa yọ tara rẹ̀ yọ là ọ́ kúrò nínú àti wọná. ọwọ́ anílẹ̀ gbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Adi ibn Hatim radiyallahu anhu láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man istata'a minkum man istata'a minkum. أن يستتر من النار ولو بشق تمرة فليفعل رواه الإمام مسلم أن كان ننوي تبالي وابو فراري نبي أسوانا قد أقول pẹ̀lú awọ ẹ̀dẹ́bìnú kan ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ o sẹ́mi kó wọ́n láti ra ẹ̀dẹ́bìnú kó ṣe awọ ẹ̀dẹ́bìnú kan lẹ́bùnyà tẹ́ẹ̀fì wá ìsọfúnra yín níbi àtiwọ́nà ẹ̀sẹ̀ ó túmọ̀ sí kẹ́ńtọ́ bá lówó tí bá ń náwó rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yọ tààrà owó tí ń ná yẹn yọ bọ́ lọ́wọ́ àti wọná ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáa kó fi àlùbáríkà sí gbogbo ń tó fún un ní kálukú wa ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáa wa kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa lò ọlọ́wọ́n lé dáa kó sì ń tó fún wa ní sábàbí eléyìí tí ó jẹ ká kárí àlùjáná wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu. إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت الغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أرتان تنصعب ولا تكا نكباكين يومان ننون كتولا وباكم جاجما كوين بكاتا مجمو متا كوكوي سلارا tí èèyàn fi wá jẹ pé èèyàn láǹfààní eléyìí tá a sọ pé yọ jẹ tẹni tí bá ná nínú tọ́lọ́ wọn bá fún lọ́nà tó dáa alákọ̀ọ́kọ́ òun náà ní kọjá pé owó tẹ̀ ń náyẹn owó tó ń mání kìí sowó burúkú kìí sowó tẹ̀ rí lọ́nà haram nítorí pé ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti wá ní hadith Abu Hurairah radiyallahu anhu eléyìí tí imaam Muslim tó gbé jáde ó ní inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímọ́ lọ́lọ́ kò ní gbà kankan àwọn ẹrú rẹ̀ àfi tó bá máa tó bá haram ilẹ̀ ti kówó jọ haram ni ẹni nta bá kọ́ na rádaràda ńlọ́gbà rówó bí ẹni tó fi hàn sẹ́só bí ẹni tó sógun owó oríṣi owó ògùn owó burúkú rẹ̀ tó ṣe lè fi yìí o. náà ni ẹni tó ṣe gbájú ẹ̀ ẹni tí ṣe yahoo yahoo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo owó yẹn kọ́ ni wọ́n máa fi dánadáná fọlifọli olè fẹwọfẹwọ gbogbo owó nǹkan ni wọ́n ń sọ abẹ́ńtọ́tọ́ tí lówó abẹ́ńtọ́tà tẹ́tẹ́ lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo owó àwọn owó yẹn nǹkan là ń sọ orí ibú ni wọ́n máa fi gbogbo eléyìí rè kódà bó fi lọ hajj kì í ṣe hajj ọkàn lọ́ọ̀rin ọkàn lọ́ọ̀rin àjọ afẹ́ lásán ni. májèmọ́ ẹlẹ́ẹ̀kejì ó náà ni kọjá pé ńgbà tẹ̀ ń náwó yẹn ẹ̀ ń ná ti dùnú ti dùnú kì í ṣe tìkanra tìkanra ọ̀nàwó yẹn jáde inú rẹ̀ ń dùn ọ̀nà jáde òun pé ah, ọlọ́run mo dúpẹ́ fún ọ tó sẹ́mi lẹ́ni tó léyìí tí mo sì lè ná jáde so irú rẹ̀ lèyàn sì máa rí ládàbà mu ẹlẹ́kẹta òun náà ní owó tẹ ẹ náà yun ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó ṣèrègùn lórí ẹ o ẹ gbọ́dọ̀ ṣèrègùn lórí ní tẹ́ o ẹ sì gbọ́dọ̀ fara ní ẹni tẹ́ fún o nítorí pé àti ìrègùn àti ìfarani ẹni tá a náwó fún yìí máa jẹ́ ká pàdánù gbogbo ládàá rẹ̀ ni ọlọ́ni yà ayọ̀ lẹ́dínà àmàlù láàtọ̀bọ̀ tó ìlú sọ̀dàkọ̀ àti kúńbílmẹ́ni wà ládà ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ẹ má fi ìrègùn àti ìnínilára ẹ má fi ba sàrà ń jẹ torí rẹ̀ já kéè sára dáadáa táwọn náà máa náwó ìlólé lórí torí tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ náwó ẹ̀ náwó yìí ní ti máa ẹ wọ́n ma na ni ẹ wọ́n ma kó fáwọn ìmáàmù ni ẹ kí ni jẹ́ bẹ̀ ọlọ́mọdé. náwó sí kálukó dì mú tẹ́sí pa gbogbo ládẹ́ta sọ alákọ̀ọ́kọ́ anaf ọmọ náwó lórí ara rẹ ẹ̀rí ká láàánú orí ara rẹ ìwọ tó lówó náà ara nù àkọ́gbọ́dọ̀ bàjẹ́ débi kò lè náwó sórí ara rẹ̀ ní náwó sórí ara rẹ̀ ń bẹ́ nu tí màlẹ́kọ̀ ọmọ ti torí rẹ̀ ṣàdúrà fún ọ lójoojúmọ́ ń bẹ́ nu tí ó ti torí rẹ̀ fi ọ́ sàlẹ̀ jẹ̀mọ́ ń bẹ́ nu tí kọ́ pé wọ́n lórí pé ọfẹ́ fẹ́ sọ pé ọfẹ́ di bàbá ẹ̀hẹ́n ṣe wọn náà lọ yọ̀wò ọ̀nàwó làwọn ọmọ rẹ lónìí tìrìpọ̀ kí n sọ pọ̀tà ọmọ ẹlẹ́ ìpẹ́yà ẹ̀rọ ọmọ ẹlẹ́ ọmọ ọmọ ẹ̀yà ọmọ tí ń ṣe bára ẹ̀dá àti wọn lọ gbọ́rọ̀ àwọn ọmọ tí ń ṣe bára ókè ọmọ bára ni wọ́n fẹ́ bí ṣé bá ọmọ ni wọ́n bí ọmọ gidi ló bí. ẹ̀rí pé ló pèsè àwọn ohun ọ̀gá wọn máa fowó bàjẹ́ lọ wọ́n lọ wọ́n tọ́jú ọmọ. ó lè pa màálù nítorí pé ó ọmọ táwa pa màálù fún wa wò títà káyé ọmọ tá a pa màálù fúnjọ abí àní kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ọmọ tá a pa màálù fúngbà abí ọmọ ìyá àmọ́ aran pé kọ́ lọ sílé ọ̀kan kọ́ lọ sọ fún wa kó ti tó jẹ tata àti jẹun káyìn máàmì mi ló ní sọ fún yín bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ màálù lẹ́sìn pàǹjọ ẹbí bẹ́ẹ̀ náà ni nínú àwọn tó tún máa náwó lórí ìyàwó rẹ̀ báwa tó bá bọ́ ọ máa ń ṣe máa ràn ṣe pàlákàrà. ebi ọlọ́dún kọ́ fẹ́ fẹ́yàwó so gbogbo yẹn kọ́ fún wọn kún wọn fún un oríyàwó fẹ́ tá òótọ́ tó sè ọ̀náwó léyàwó lórí àrùn burúkú ó ti di tọ́wọ́ fọ́kálẹ́ láwùjọ wa ọ kàn fẹ́yàwó ni wọ́n léyàwó lórí ńlá jẹ ńgbà àwọn ọ lẹ́nu ọ̀rọ̀ ni ká fọwọ́ lọ́wọ́ ṣebí ìtọ́kọ àti ìyàwó wọn. ìwọ náà lọ tọ́jú ìyàwó rẹ ọlọ́run láàánú ṣebí náà ló gbọ́ yẹn gbogbo tí wọ́n bá ná omi àmàdì omi omi àmàdì ìgbà tó kọ̀ láti ná tọ́jú pé ìyàwó ná ìyàwó wa di pé òun gba ó gbé sátidé lé wọ́n máa forí rẹ̀ pààrọ̀ pààrọ̀ báwo bèbí tó ti kí ló ti ṣe eléyìí ọ̀bùkátà kan máa parí ìjà fún yàn lórí ẹ̀ ẹ̀yin náà bàbá ẹ máa gbìyànjú ẹ máa gbìyànjú èèyàn sá sá gbogbo ẹgbọ́rọ̀ ọlọ́run àdìsọ yorùbá abẹ́rẹ́ ọ̀rọ̀ burúkú. Hmm, wọ ìyàwó náà ọlọ́run lọ́kadàrà pé wọ́n lọ́ọ́ máa hmm, ní pín ọkọ <laughs> kí lọ fẹ́ akramakumullah nínú àwọn nǹkan ní àwọn tó máa náwó lórí bàbá àti màmá ẹ táwọn bá wà ń pẹ́ tí ò ní. wọ́n ní ìdíwọ́sí kẹ́nu kan sọ pé máa sàánú bàbá máa sàánú màmá ọ̀rọ̀ tí ò wúlò ni o. o bùkátà kẹ́nu kan sọ fún ọ pé sàánú bàbá àti ìyá rẹ nígbà táwọn sàánú rẹ táwọn sọ fún ọ pé kó wọ́n sàánú rẹ. wọ́n máa ná lé wọn lórí tí wọ́n bá ní. àmọ́ tí wọ́n bá ní rárá o ọkàn máa bù wọn lẹ́bùn ni sòkátà kéèsì agbọn abẹ yẹn bákan náà nínú ibi tá a máa náwó lé lórí òun náà ni pé tó bá yẹ pàǹsẹ jihad àwọn ẹṣin tá a máa gùn láti lọ jagun ẹ máa náwó lé wọn lórí tó máa bá náwó lé wọn lórí wọn kù ìtọ́jú tó bá sáré koríko tó bá dásìkò ọ̀gbẹlẹ̀ ẹni tó máa dà wọn lọ síbi tí wọ́n ti jẹ lásìkò tó dùn rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ń bẹnu ibi tẹ́ máa náwó lé lórí. bákan náà nínú ibi tá a tún máa ná lé lórí làwọn aláìní aláìní bẹ lọ́sùn bẹ lọ́sì láì jẹ́ kí wọ́n láì jẹ́ kí wọ́n ṣe fáìn ẹ wọn tọrọ àwọn ọbẹ ẹlẹ́dàá tó lówó ẹ ju wọn lọ o wàláhì á dáa ju ẹni tí ò ní lọ nínú àwọn ẹrú àfàwọn táwọn náà bá láàánú bẹ́ẹ̀ àwọn aláìní ẹ ṣàánú wọn nínú àwọn àjọ tó máa náwó lórí àwọn làwọn ya yá yín tẹjọ jẹ mùsùlùmí ọmọ àyà rẹ tẹjọ jẹ mùsùlùmí kò ẹsẹ ní kó béèrè kan lọ́dọ̀ rẹ tó fi ṣàánú rẹ nínú owó tí wọn ní owó pọ̀ wọn tiẹ̀ masha allah so gba nǹkan báyìí kí ni àkáǹtì rẹ nǹkan báyìí so fowó ránṣẹ́ sí so gbogbo ẹ náà ń gbà tó aláìní fi torí délé àwọn ibi tí islam lẹ́ẹ̀ máa náwó sínú ẹ wá wo iye orí ńlá tí ń bẹ fún wa nínú ká náwó yìí ń bẹ yìí ń bẹ yìí islam wà ní gbogbo ẹ̀ ń bá na orí ńlá tí ó jẹ tìyín nù orí kan gbogbo wa náà èyí tá a ṣe táwọn náà fi nípìn fagbára wa ká wa gbogbo wa kó bò wa láṣìírí ọlọ́run kó fa àlùbáríkà sí ètò ti ṣe fún wa ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kọ́wọ́ wa kó tẹ gbogbo dáadáa eléyìí tá a fojú sí àdéhìí tá a fojú sí ọlọ́run ọba ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alọ́lùkìyàmù káwọn arántí pé lásìkò tí à ń sọ nípa ká máa ná nínú tọ́lọ̀ fún wa ká má gbàgbé wípé nǹkan kan bẹ tọ́lọ̀ tún fẹ́ ká máa ná òun náà ní ṣíṣe àsọlẹ̀ fún ọ̀gá wa ànábì tiwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ti àsọ láti fún anabi wa yìí kótó wa pa wá láti àwa tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi Muhammad في أمان صلاة فالنبي فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم يا ربنا كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وزلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون قوموا إلى صلاتكم يرحمكم الله